وضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún àlọ́ ọba lágbára lórí ohun gbogbo a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa nábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀háábà rẹ̀. alẹ́ òní ni alẹ́ yaumul ahad mọ́júmọ́ al-ahad alẹ́ aláàdì. Al déètì òní ni twenty four oṣù kẹsàn-án ọdún fourteen forty one mo kí yín káàbọ̀ sórí ètò wa Taalim TV. lórí agbọ́nni ọ̀rọ̀ wa alukur'an alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá alálàyé ṣókí. So alálàyé ṣókí ní àná àyà one oh four ni atúmọ̀ sí èdè Yorùbá ní alẹ́ òní àyà one oh five. Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala nínú súra ما يود الذين كفروا من أهل الكتاب ولا لمشركين أن ينزل عليكم أن ينزل عليكم من خير من ربكم والله يقتص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين àwọn tó ṣàìgbàgbọ́ nínú àwọn tí a fún ní tírà àti àwọn ọ̀ṣẹ́bọ kò nífẹ̀ẹ́ kí wọ́n sọ oore kan kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ olúwa yín wàlọ́hù yàtàṣù bìrọ̀hàmátìhì mànyàṣà. aláwo sì ń fi ìkẹ́ rẹ̀ aláwo sì ń fi ìkẹ́ rẹ̀ ṣa ẹni tí ó bá fẹ́ lẹ́ṣà wàlọ́hù tòlẹ́fọ́dìlẹ̀ alẹ́ àdìm aláwo sì ni olóore ńlá. ما يود الذين كفروا من أهل الكتاب ولا للمشركين أن ينزل عليكم من خير من ربكم àwọn tó ṣàìgbàgbọ́ nínú àwọn tí a fún ní tírà àti àwọn ọ̀ṣẹbọ kò nífẹ̀ẹ́ kí wọ́n sọ oore kan kalẹ̀ wọn kò nífẹ̀ẹ́ kí wọ́n sọ oore kankan kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ olúwa yín. wàlọ́ọ̀hù yàtàṣù bìrọ̀hàmátì yìí mọ̀nyẹ̀ṣà. Allah sì ń fi ìkẹ́ rẹ̀ sa ẹni tí ó bá fẹ́ lẹ́ṣà. wa tòlẹ́fọ́dìlì àlẹ́ àdìm Allah sì ni olóore ńlá. Aya 105 yi five yìí, ó ń sọ nípa kèéta àti inúnibíni eléyìí ti ń bẹ ní ọ̀dọ̀ àwọn ahlulè kitab, àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ sí ànábì Muhammad sallallahu Alaihi Wasallam. ìyẹn ni pé inú wọn ò dùn ó ṣe jẹ́ pé ànábì Muhammad ọmọ Abdullahi sallallahu Alaihi Wasallam ni Ọlọ́run gbé oore iṣẹ́ ríran rẹ̀ fún lásìkò yìí kò wọn lọ́rùn wọ́n ń ṣe kèéta rẹ̀. Allah wá jẹ́ kó yé wọn pé wallahu yaktasu bi rahmatihi man yasha. Allah ló ń fi ìkẹ́ rẹ̀ ṣà ẹni tí ó bá fẹ́ lẹ́ṣà. kì í ṣe pé kì í ṣe pé ẹ̀yin lẹ́ẹ̀mọ bá aláwọ̀ pín oore rẹ̀ rárá o ibi tí ó wu aláwọ̀ ló máa fi oore ẹ̀ sí. ibi tó bá wu aláwọ̀ ló máa fi oore rẹ̀ sí. Si. ẹ̀yin yóò rí i pé obìnrin ó lè bí ọmọ méjì lẹ́ẹ̀kan náà tí wọ́n ń pè ní ìbejì. tí Allah ó sì ṣe ọ̀kan ní ọlọ́rọ̀ tí ó sì ṣèkejì ní tálíkà. wallahu yaktasu bi rahmatihi man yasha ẹni tí Allah bá fẹ́ ló máa ń fi oore rẹ̀ ìkẹ́ rẹ̀ ṣàlẹ́sà kìí ṣe àwa aláàbápín tiwa ni pé ká yọnu ká dunnú sí ẹni yòówù tí Allah bá ṣàlẹ́sà láàrin wa. káyé bínú ara wa ẹni tí aláwo bá gbé sókè láàrin wa ká má bínú rẹ̀ ká nífẹ̀ẹ́ káwa náà lè rí oore oore àlọ́ọ̀ láti ọ̀dọ̀ ẹni náà. àmọ́ àwọn Yẹ̀wúdí àti Nàsárà dòní wọn ò yéé ṣe kèéta ànábì wà á máa gbọ́ ìwọ oníkèéta ìwọ ló ń pàdánù nítorí wípé ọkàn máa ṣe kèéta náà ni kò ní í gba orí ọlọ́run kúrò lọ́wọ́ ẹrú rẹ̀ nítorí náà Emma má ṣe kèé ta mọ́ ẹ bínú ara anyị ma. ẹni tí ó bá wu àlọ́ ò ló máa ń dá lọ́lá. kókó nǹkan tí áyà yìí ń sọ fún wa nìyẹn. áyà one oh six ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلموا أن الله على كل شيء قدير ما ننسخ min ayatin أو ننسها ohunkóhun tí a bá parẹ́ ohunkóhun tí a bá pààrọ̀ nínú àyà kan aonunsiha tàbí tí a sọ di ìgbàgbé. na'ati bi khairin minha a máa mú èyí tó dára jù ú lọ aw misliha tàbí irú rẹ̀ wá alamta alamu ṣé ìwọ kò mọ̀ pé anna Allaha dájúdájú Allah ala kulli shay'in qadir. Allah ni alágbára lórí gbogbo nǹkan. Ma nansakh min ayatin. Ohunkóhun tá a bá parẹ́, ohunkóhun tá a bá pààrọ̀ nínú ààyà kan. Aonunsiha tàbí tí a sọ di ìgbàgbé. نأتي ha awo أو ha a máa mú èyí tó dára jù ú lọ tàbí irú rẹ̀ wá. Àlámútá álámù Anna Allaha ala lọ ha qadir. Ṣé ìwọ kò mọ̀ pé dájúdájú Allah ni alágbára lórí gbogbo nǹkan? Ìtọ́sí ọ̀rọ̀. gbólóhùn tí aláwo sọ pé mọ́nánsákàmí ní áyàtín ohunkóhun tá a bá parẹ́ tàbí tá a bá pààrọ̀ nínú áyà kan. èyí ni pé kí ìdájọ́ tí ó wà nínú áyà kan di ohun tí a ò ní lò mọ́ nítorí ìdájọ́ titun tí àyà mìíràn mú wá. kí ìdájọ́ tí ó wà nínú àyà kan kó di ohun tí a ò ní lò mọ́ nítorí ìdájọ́ titun tí àyà mìíràn mú wá. gẹ́gẹ́ bí àwọn àyà ìdájọ́ kan tí ó sọ̀kalẹ̀ lẹ́yìn hijira ìyẹn aya madaniya gẹ́gẹ́ bó ṣe pa ìdájọ́ àwọn aya tí ó sọ̀kalẹ̀ síwájú hijira tọ́pa rẹ̀ ìyẹn aya makiya ìyẹn ni pé àwọn aya kan sọ̀kalẹ̀ síwájú hijira àwọn aya kan sọ̀kalẹ̀ lẹ́yìn hijira. a wá rí nínú àwọn àyà tó sọ̀kalẹ̀ lẹ́yìn hijira tó jẹ mọ́ ẹ̀sìn tó wá ń pa ìdájọ́ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ síwájú kí wọ́n tó ṣe hijira. bákan náà àti gẹ́gẹ́ bí àwọn àyà ìdájọ́ kan tí ó sọ̀kalẹ̀ nínú àwọn ọdún ìparí nínú ìlú Mọ̀dínà ṣe pa àwọn àyà ìdájọ́ kan tí ó sọ̀kalẹ̀ nínú àwọn ọdún ìbẹ̀rẹ̀ nínú ìlú Mọ̀dínà rẹ̀. àlàyé eléyìí ni pé àwọn ọ̀nà tí ìdájọ́ kan tó ń gbà pa ìdájọ́ mìíràn rẹ̀ nínú ẹ̀sìn látọ̀dọ̀ àlọ́ o. ó ní í ṣe pẹ̀lú àkókò. àwa rí oríṣi àkókò méjì tọ́ka sí. àwọn àyà kan tó ní í ṣe pẹ̀lú ìdájọ́. àkọ́kọ́ náà tá a bá ń sọ̀rọ̀ nípa násìkò pípa ìdájọ́ àyà kan rẹ́ nítorí àyà tuntun mìíràn kò ní í ṣe pẹ̀lú àyà àkìídà àyà tí ń sọ nípa ìgbàgbọ́ mùsùlùmí kò ní í ṣe pẹ̀lú ìtàn nítorí pé àwọn àyà tí ń bẹ nu Quran àwọn àyà kan bẹ tó ń sọ nípa Allah àti àwọn orígun ìgbàgbọ wa mẹ́fẹ̀ẹ̀fà àwọn àyà kan bẹ tó ń sọ nípa ìtàn àwọn ànẹ́bì tó ti lọ àwọn àyà kan bẹ tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan kan tó jẹ́ èèwọ̀ àti ẹ̀tọ́ àwọn àyà kan ń bẹ tó ń sọ̀rọ̀ nípa ìdájọ́ ìjọsìn kan tábà wá ń sọ nípa násìkù tí àyà kan ó máa jẹ́ mansukh mansukha àyà tí wọ́n pa ìdájọ́ rẹ̀ rẹ́ àti násìkà. Aya tí ń pa ìdájọ́ rẹ ìdájọ́ ni wọ́n ń parẹ́ òkè í ṣe ọ̀rọ̀ pé ìròyìn ọlọ́run kò yí padà ní alukùránì àwọn ìtàn nípa àwọn ànẹ́bí ọlọ́run àsọtúnsọ ni wọ́n ọ̀kan ò kan rẹ. àmọ́ tó bá ti di ọ̀rọ̀ pé kíní kan jẹ́ haramu tẹ́lẹ̀ Allah lè padà sọ ọ́ di halal tàbí kí kíní kan jẹ́ halal tẹ́lẹ̀ Allah lè padà sọ ọ́ di haram. bákan náà kíní kan lè jẹ́ ọ̀ranyàn tẹ́lẹ̀ kí Allah sọ ọ́ di ohun tí kìí ṣe ọ̀ranyàn. tàbí kékeré kan má jẹ́ ọ̀ranyàn tẹ́lẹ̀ kí Allah wá sọ ọ́ di ọ̀ranyàn. nítorí náà àpèjúwe fífi ìdájọ́ kan pa ìdájọ́ kan rẹ́ ni kí àlàlì di haram tàbí kí haramu di halal tàbí kí ọ̀ranyàn di súnà tàbí kí súnà di ọ̀ranyàn. tá a bá ń sọ nípa nasikhu wa mansukhu. aya tó ń pa ìdájọ́ rẹ́ àti ááyà tí wọ́n pa ìdájọ́ ẹ̀ rẹ́. Ìdájọ́ ni wọ́n ń parẹ́. Kì í ṣe ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ ìtàn. Aláwo ní sọ ìtàn kan nínú Bákọ́rà kọ́ wá fi ìtàn míì kó fi parẹ́ rárá yóò yà àtún sọ àfikún ni. bákan náà Allah ò ní ròyìn ara rẹ̀ pẹ̀lú ìròyìn kan nínú bákọ́rà káwá kan àyà míì káwá sọ pé àyà yẹn o ó ti pa èyí tó síwájú ẹ̀ rárá. ibi tí násìkù àti mọ̀nsúùkù ti máa ń ṣẹlẹ̀ òun ni lórí ìdájọ́ la fi sọ pé pé àwọn tó sì jẹ́ mọ́dájọ́ òun ni halali aramu, ọ̀ranyàn sunna